Música mọ́làmọ́rọ́ wà sí èyí tí a fi bẹ̀rẹ̀ nì. wọ́n lè tá a fi bẹ̀rẹ̀ nì. bàbá wa ló yẹ ká kọ́kọ́ kí. àwọn bàbá ló yẹ ká kọ́kọ́ kí. torí pé ìkí wọn. torí pé ìkí àwọn bàbá wa náà. ìmọ̀ abẹ níbí wọn. ìmọ̀ abẹ níbí nìyí náà. ìgbéra láti ibi tí wọ́n ti ń bọ̀. ìgbéra láti ibi tí wọ́n ti ń bọ̀. tí wọ́n fi dé àyè. tí wọ́n fi wá dé àyè yìí gbogbo ẹ̀ pátá la rí. gbogbo rẹ̀ pátá la rí. ṣùgbọ́n àkọ́kọ́ gbọ́dọ̀ kí Ọlọ́run. ṣùgbọ́n gbọ́dọ̀ kí Ọlọ́run ọba sọ̀rọ̀ tẹ́lá. ìdí nìyẹn ká fi kí Ọlọ́run ní kí ọlọ́run o. bá a ṣe sọ̀kalẹ̀ nì. bá a ṣe sọ̀kalẹ̀ nì. làwọn ń kí àwọn bàbá wa. làwọn ń kí àwọn bàbá wa náà. èyí tẹ̀ mí ti délé ayé. èyí tẹ̀ mí ti délé ayé. mo rí wọn nínú tẹlifíṣàn. èmi a wò wọ́n nínú amóhùnmáwòrán ni. mo rí wọn nínú pépà. màá máa rí wọn nínú pépà. mo rí wọn nínú facebook. nínú facebook màá máa wọ bá wa. nínú instagram. nínú instagram nínú telegram náà. wa lénìí. Àrẹ àwọn bàbá wa lénìí. Bí àwọn bàbá wa tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Bí àwọn bàbá wa tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀. Látẹnu àwọn bàbá. Látẹnu àwọn bàbá. Gbogbo àbá dìde sókè. Gbogbo àwọn àbá wa dìde sókè. Yàwá ṣe àánà fún mu láì. Yàwá ṣe àánà fún mu láì. Lẹ́yìn ìgbani. Lẹ́yìn ìgbani. Yàwá ṣe ṣé. Yàwá ṣe ṣé. Àwọn bàbá. Àwọn bàbá. tá a wà yìí. àkókò farabalẹ̀ dáadáa lè wọ́n ní àyè tá yìí ká fara jọ̀búrù ló padà. jọ̀búrù ló padà fi parí ọ̀rọ̀ rẹ̀. gbogbo nǹkan kásá kásìkò ká farabalẹ̀ ká lè bá àgbádùn rẹ̀. ayé tí à ń wò yìí. ayé tá a rí i tá ń wò yìí. olúwa ni mo gbé ayé kalẹ̀ mo kúùdì ayé pẹ̀lú àwọn pílà mẹ́rin. mo kúùdì ayé pẹ̀lú àwọn pílà mẹ́rin. lórí pílà mẹ́rin mo gbé ayé mi lé lórí. lórí pílà mẹ́rin náà mo gbé ayé mi lé lórí. àkọ́kọ́ bìnrin ìní mi lòkù la máa. àwọn àlùfáà ìmọ̀ mi tí wọ́n mọ̀ ìsàkúlẹ̀ tí wọ́n fi fi ń ṣe. ìmọ̀ mi ẹlẹ́ẹ̀kejì sultanul adil irú bàbá wa àgbà irú gbogbo òdu àlápapọ̀ gbogbo àwọn ọmọ yìí là ń bẹ lọ́dọ̀ yìí kódà kọjá àfa kódà kọjá àfa gbogbo tó bá bàbá Yorùbá ká àbàtà. káró lé àjíǹde arọ́bàjẹ́. lóògùn ọ̀fẹ́ o. ogun ọ̀fẹ́. káàbíyèsí fúlọ̀ kan yé. àbáyé yé o.